yìí bèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ èso aworonso kó lọ pẹ̀lú kánú níwọ̀nba tó bá ti lọ bá mi wá ewé efinrin tútù bá mi fún wa lọ ewé efinrin yẹn wàá fún omi ẹ̀ sí nǹkan tó lọ yẹn wàá ra ródóródó wàá pín sọ́nà méje wàá jẹ́ kátẹ́gùn fẹ́ sí akórajọ àti lè díẹ̀ bá mi gbé sẹ́gbẹ́ kan wàá bá mi wá kọ́ún ìsebẹ̀ wàá bá mi wá jíńjà wàá bá mi wá ọ̀rọ̀ ẹnu òpìyè wàá bá mi wá abèrè wàá wá gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ wàá dà sínú ike tó jẹ́ five litre wàá wá da ìtọ̀ màálù five litre lé lórí wàá filẹ̀ fọjọ́ méjì gáàsì kọ́ọ̀pù méjì láàárọ̀ kó tó jẹun gáàsì kọ́ọ̀pù méjì lálẹ́ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero First Bank of Nigeria global dahiratu dhikrlahi islamic organization gbogbo ẹni tẹ́ bá fẹ́ contact wa lórí both national and spiritual problem tẹ́ fẹ́ pè wá ẹ wọ́sọ̀pù àbíkẹ́ pè wá lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ wọ́sọ̀pù àbíkẹ́ pè wá lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní ìbẹ̀jú lẹ́kí lagos àwọn product wa ní caterpillar transformer miracle leaves all in one transformer memory booster a tún special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ìwọ náà ti wò ó pé láti bí twenty years ló ti ń bẹ lọ́run ọmọ wọ́n ní pẹ́ẹ́dà ló ṣe o treat ẹ̀dá ó lọ wọ́n ní sọmúroro ni o treat sọmúroro bó ṣe ń treat sọmúroro wọ́n tún ní pé period ẹ̀ ò wá mọ́ o tún treat period wọ́n tún ní pé o ti ní fallopian tube o tún treat yẹn náà blockage o ṣáà ń rí gbogbo nǹkan wọ̀nyẹn one after the other bó ṣe ń pàkan nìkan wá lọ fún full package wa má wo towó wo iye tó o ti ná táìmù dẹ̀ ń lọ ilé alẹ́ obìnrin ò kí ń pẹ́ ṣú so wá wá sọ́dọ̀ wa ṣéèkì afẹ́gbẹ́ international limited nọ́mbà wa láti pè yẹn plus two three four eight ten nine thirteen fourteen twenty five kò síbi tó wà tí product wa ò dé product wa là ń send yìí à ń send all over the world product wa là ń send à ń lo gig logistic ara àwọn jàtà ń send ní à ń lo gig adẹ́ ń lo DHL ẹ wo péjì wa lórí Facebook lórí Global Dahiratu Dhikrlahi Islamic Organization Department of Charity ẹ máa rí àwọn oríṣiríṣi nǹkan tá à ń ṣe ń bẹ̀ àdúrà ló ń gba agbára kọ́ abẹ́ni tó ń fa tí ò tóra wọn tó ń forí kópa alátakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó ń rí ni ó wà ń lo òyìnbó bí aláìsí oríṣiríṣi both natural and spiritual problem ẹ tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer diabetics asthma oríṣiríṣi àwọn àìsàn ẹ̀kọ́ tàtúwà àbọ́kùnrin tó pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ àbó àwọn vein nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè gbéná wọlé dáadáa mọ́ weak erection quick ejaculation low sperm count àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kọ́ńtàtì wa àwọn onífìtọ̀fọ̀gbẹ́ fún yín a ní sick refuge fún yín láti evil world tọ́rọ́ làwọn ọba ló ń kọ̀ǹtró ayé ẹ̀kọ́ tí wọ́n bèèmí sínú ẹ̀ ní iṣẹ́ tí bàbá mi ń ṣe ni ọmọ Ìlọrin lèmi iṣẹ́ tí bàbá mi dẹ̀ ń ṣe ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn káàkiri Nàìjíríà náà mo kọ́ káàkiri Áfíríkà wa mo kọ́ ní Asia country India ni wọ́n ti fún wa ní professor bisimilayi taala lójú ọ̀nà egbòogi àtòjú ọ̀nà spiritual China ni wọ́n ti fún wa ní doctor lójú ọ̀nà egbòogi àtòjú ọ̀nà spiritual àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a lọ sáwọn eh, Arab country bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àwa ìmọ̀ yẹn jọ bisimilayi taala right way lẹ́wà o èyí táwa ń sọ yẹn àfi ṣe proudness àfi ṣe ìyanràn látúzàkú ànfúsàkùn wà álámù bímọ ní ntakọ àdẹsọpá nímọ jùwàmọ uti tún mínàlì ilmi ilá kọlílan àmú à ń jẹ́kẹ́ mọ̀ pé right way lẹ́wà ẹ̀yin olólùfẹ́ wa so kì í kọ́ta bánlé tó ń bí wa sínú ẹ̀ nìyẹn so nǹkan tí mo fi gbogbo ọjọ́ ayé mi wá nìyẹn àwọn product yìí dẹ̀ ni made in India packed in South Africa they are all powders so kì í ṣe pàmbáyàn polówó ẹ̀ àwa náà la ṣe ṣe kí afágbà ló ṣe ó ti yẹ yín nísìnyí ẹ ti rí miracle leaf sí ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ó forí kókó alátakò ń jẹun lójú oorun wọ́n gbé nǹkan sínú wombo obìnrin ẹ̀hẹ́n indigestion ó ń ṣiṣẹ́ fún memory booster ìsọ̀yè ilé àmù fọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹgbẹ́ àti caterpillar fún tọkọtìyàwó tó wojú ọlọ́run ọba fọmọ abẹ́ni infection tó ní sọmúroro ẹgbẹ́ àti all in one ikú nìkan ni all in one ò lè wò prevention ni treatment ni cure ni ẹ ti rí halal ó wà scientific approved ó gba aláàbò kọjá egbògi tó lágbára ni ẹ ti rí ó wà sealed made in India packed in South Africa ẹgbẹ́ àti bulldozer met fibroid bulldozer met fibroid àti fún blockage tube fóbìnrin ẹgbẹ́ àti transformer náà eleven hundred power fọkùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni weak erection premature ejaculation ó wà effective tó bá fẹ́ kó lágbára sí kó gẹ̀tẹ̀ pẹ̀lú ọkùnrin náà kó gẹ̀tẹ̀ pẹ̀lú transformer uh, miracle leaves pẹ̀lú àti caterpillar ọkùnrin náà ra mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa láwọn special tá a máa ń ṣe tọrọ bá gbẹnu tán nínú full package wa a ṣe special powder tí kì í ṣe brand a wà tún fi àwọn brand sí nǹkan tá à pè ní package nìyẹn fóbìnrin tó wojú ọlọ́run ọba fọmọ àti fún àwọn ìpèníjà mi bíi cancer diabetes, asthma gbogbo àwọn àìsàn yẹn ni ẹ̀mí òkùnkùn náà ní duplicate ẹ̀ o àdúrà ló ń gba agbára kọ́ ẹ treat problem yín both natural and spiritual iná lè zọ́tàlì láì jẹ́míà gbogbo agbára ọlọ́run ọba lónìí so oògùn tí mo kọ́ yín yẹn obìnrin tí ò bá rí píríọ̀dù ẹ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ tí infection ti fúlù inú píríọ̀dù ẹ̀ ẹ̀ kíní tó ra ródóródó yẹn wàá máa kí wàá máa fi ẹyọ kọ̀ọ̀kan sí ojú ara ẹ bóyá láàárọ̀ àbí lálẹ́ wàá máa mu àgbo yẹn gas cup méjì láàárọ̀ kó tó jẹun gas cup méjì lálẹ́ tó bá jẹun tán ó wà effective gan so ìkan tó ra sí ródóródó sí méje yẹn ọjọ́ méje ló máa fi lò ó ló máa fi kì í sójú ara wàá dẹ̀ máa mu àgbo yẹn kó tó parẹ́ lọ́jọ́ méje píríọ̀dù